First and foremost, I use this medium to say hello to everybody that is watching me. Thank you for watching me at this point in time. Um, my advice is just to say that have faith in yourself, hope in God, and love one another. Oro shunoku, tí nàìjíríà tí yorùbá bá dúró sáàrin nàìjíríà ogun á ṣẹlẹ̀ tí wọ́n bá yọ kúrò tí yorùbá bá yọ kúrò lára nàìjíríà ogun á ṣẹlẹ̀. ṣàmọ̀ pé stage tá a dé dúró ń sìn kó lórí dorí ẹ̀ mú ni fúlàní ń gbé yorùbá fúlàní ń gbé haúsá fúlàní ń gbé eh, ará àdálẹ̀ fúlàní ń gbé ọmọ ìdálẹ̀ ń gbé ọmọ ilẹ̀ yorùbá ó ń gbé ọmọ ilẹ̀ yíbò ó ń gbé ẹni tó wá láti òkè òkun ṣé ẹni tó wá láti òkè òkun tó wá dá iṣẹ́ kalẹ̀ sí orílẹ̀-èdè bàbá ẹ̀ ṣé búburú ló ṣe sà amókun rẹ̀ rù ẹ̀ ló wọ́ lórí òkè lẹ̀ ń wò ẹ̀ wò sàlẹ̀ ọ̀rọ̀ yìí ti wọ́ wá látọ̀dọ̀ àwọn bàbá ńlá wa tó bá jẹ́ gbà tí wọ́n ti fẹ́ẹ́ fún wa ní òmìnira kan ti ní yorùbá dúró láàyè tìẹ yíbò dúró láàyè tìẹ haúsá dúró láàyè tìẹ a ò ní bára wa ní sáà tí adé yìí the world is changing drastically Èdùmàrè ló lè bá wa tún ṣe àdúrà wa ni wípé kí Ọlọ́run kó bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. àmì Jésù ọ̀rọ̀ gbogbo ó dá lórí owó. owó bẹ́ẹ̀ ni ṣebí nítorí owó náà ṣe ń gbé àwọn ọmọdé yìí nítorí owó náà ṣe ń kidnap. Let me take you to the Yoruba course before we round up. Yoruba, the nation of Yoruba appears to be under siege now. We're talking about invaders, hard men killing people. I know when you came back from London, you have been taking precautionary steps about your travelings. They're talking about being people kidnapped. There are couples that came back from US. Sometimes they go, they were kidnapped. They raped the woman, raped her nine-year-old daughter. And uh, today now we have uh, a lot of people have been killed. Dr. Borode, who came from US and started a big farm in Ibadan, in Ibalapa, big farm, employed a lot of people, was killed on his farm allegedly by these hard men who are seen to be either Bororo or Fulani, whatever, whatever. And there is an online, uh, an ongoing argument that we should chase them out of the bushes. The governor of Ondo State, Arakun Rotimi Akeredolu, mm-hmm gave an order the other time that all of them should leave the forest reserve, some of them that are putting their cows there. During the time of Governor Yodilifa Oshedikiti, made a law that cows should not be rad around. They should find a place for them. And in Oyo State now, someone, one Chief Sunday Igbohu, Sunday Adeyemo actually, is now coming out as a sole activist in connection with some other Yoruba warrior and lieutenants to fight this cause. What does it say to you? And are you in support, especially for the emancipation of Yoruba people of the southwestern part of Nigeria, which you belong to? That's a bit difficult for me to answer because one, I wasn't born in this country. Two, I don't live in this country. But my prayer is that Edumari Onijekari lady in Nigeria. Why did you say so? tí yorùbá bá lóun máa yọ kúrò lára nàìjíríà ogun á ṣẹlẹ̀. do you is it as a prophecy or as imagination. this is not prophecy ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la fi ń wò tí nàìjíríà tí yorùbá bá dúró sáàrin nàìjíríà ogun á ṣẹlẹ̀ tí wọ́n bá yọ kúrò tí Yorùbá bá yọ kúrò lára Nàìjíríà ogun á ṣẹlẹ̀. ṣàmọ̀ ìpè stage tá a dé dúró ń sìn kó lórí dorí ẹ̀ mú ni. Fúlàní ń gbé Yorùbá Fúlàní ń gbé Haúsá Fúlàní ń gbé ará àdálẹ̀ Fúlàní ń gbé ọmọ ìdálẹ̀ ń gbé ọmọ ilẹ̀ Yorùbá ń gbé ọmọ ilẹ̀ Ìgbò ń gbé ẹni tó wá láti òkè òkun ṣẹ́ni tó wá láti òkè òkun tó wá dá iṣẹ́ kalẹ̀ sí orílẹ̀-èdè bàbá ẹ̀ ṣé búburú ló ṣe sà. no no ma. àwọn tó wálé fún ọlùdé tí wọ́n bá yàwó sùn tán bá ọmọ sùn ṣé ẹ lérò yìí pé wọ́n á tún wá sí orílẹ̀ yìí mọ́. kò jọ bẹ́ẹ̀ mà. kí Èdùmàrè kó gbà wá ni ọlọ́run ló lè kọ́ wa mọ̀ ṣe tí yorùbá bá máa lọ àjọ ń lọ ni tí yorùbá bá dẹ̀ máa dúró àjọ máa dúró ni ṣùgbọ́n Èdùmàrè ò ní jẹ́ ká rí ogun mọ́. so Èdùmàrè ò ní jẹ́ ká rí ogun ṣùgbọ́n káwọn bá rí ogun ó ní ìgboro má gbóyin lójú òkèrè láti ń wò wọ́n dẹ̀ ní kójú má ríbi gbogbo ara báyìí ní ogun báwo la ẹ fẹ́ ṣe. amókun rẹ rù ẹ lówó lórí òkè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ ọ̀rọ̀ yìí ti wọ́ wá látọ̀dọ̀ àwọn baba ńlá wa. ó ti wọ́ wá látọ̀dọ̀ àwọn baba wa náà baba Akíntọ́lá baba wa ó lọ́wọ́ náà baba láéláé ń gbà yín. tó bá jẹ́ gbà tí wọ́n ti fẹ́ẹ́ fún wa ní òmìnira kan ti ní Yorùbá dúró láàyè tìẹ Yíbò dúró láàyè tìẹ Haúsá dúró láàyè tìẹ a ò ní bára wa ní sáà tí adé dúró yìí. ṣùgbọ́n tó tẹ̀tù wá bà ní lẹ́rù ńbẹ̀ ni pé kí fẹ́ rí sọ sí káràkátà tó ń lọ lọ́wọ́ ní gbogbo ìgbà covid ń sìn yorùbá ló ń ra ata ló ń ra tomato ló ń ra tàtàṣé ló ń ra carrot ló ń ra lettuce ló ń ra ẹ̀wà ló ń ra rice ó dàbí ìgbàdá pé gbogbo igbó wa náà làwa náà ti gbàgbé àti bá pati lọ yorùbá ló ń ṣe pati yorùbá ló ní media ló ní civil society àwa la ní church gbogbo ọ̀nà tó yẹ fi ṣoko ni redeem fi kọ́lé làwọn MFM ti rà gbogbo oríṣiríṣi estate báyìí kò sóko lọ́dọ̀ wa mọ́ ìyẹn bóyá yẹn ló jẹ́ káwọn bòrò àtàwọn málà yìí kọ́ńbà bẹ̀rẹ̀ sí ní mú àwọn gbó wa kọ́ fẹ́ sọ di rúgà fúnra wọn kí lẹ rò pé ó yẹ kí Yorùbá ṣe nítorí pé láìpẹ́ iná lọ láwọn ò ní kó oúnjẹ wá síbí àbígbà mọ́tò bá ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ níbẹ̀ yẹn tẹ bá dẹ̀ lọ sí mile twelve tí ó jìnnà sí wa ń epo nínú tírélà mẹ́wàá tó ń wọlé Haúsá lónìí mẹ́sàn bóyá Benue ló lẹ́yọ̀ kan something àwọn ló ń kó ṣúwá àwọn ló ń kó tòmátò tàtàṣé atarodo even lórí carrot àwọn ló ń kó wá kí ló ṣe Yorùbá ṣé a ti sùn ni àmọ́ sàṣìwá màálù yìí àwọn ló ń kó wá wọn ọ̀sà sí wa ṣe mọ̀ pé ọ̀làjú là wá lé civilization ni yorùbá lé láyé láéláé haúsá kì í kàwé yorùbá àti ìbò ìwé là ń kà kò sẹ́ni fẹ́ dáko láàrin gbogbo wa gbogbo wa la fẹ́ gbé nílùú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ kò sílẹ̀ tá fẹ́ fi dáko bàbá sọ pé kí yorùbá kó padà sínú oko ilẹ̀ dà ẹ bọ̀ táwọn ilẹ̀ pọ̀ tá a bá ń lọ sọ́yọ̀ tá a lọ sóńdò tá a lọ sákùrẹ́ gbogbo ọ̀nà táàrin lẹ́gbẹ̀ẹ́ títì yẹn oko yẹn pọ̀ lọ ṣùà àmọ́ tó ń gbé náà àwọn gbò yẹn ṣe ló dàbí ìgbà tí orin sísàn nìkan ni pé kò ságbẹ́ mọ́ lóko ní ọdún yẹn lọ́hùn so èmi wò pé kó má yẹ pé ọ̀làjú ló gba ọkọ àti àdá lọ́wọ́ wa. ọ̀hún ni mo ti sọ civilization ọ̀làjú ló ń jẹ́ bẹ́ẹ̀ yíbò yorùbá ìwé tó ń jẹ ò ní jáde láti lo laptop. ẹ ṣe mọ̀ pé àti ìfilẹ̀ fáwọn haúsá mo ló ṣe ń jẹ́ kí wọ́n jọba lé wa lórí tó bá dẹ̀ jẹ́ pé wọ́n ṣí bọ́dà kí oúnjẹ máa wọlé ní ìsìn ṣèbí a lè gbàgbé nípa tilẹ̀ haúsá wọ́n ti gbà tó ń jẹ ò wọlé tán ti bọ́dà mọ́ wa ọ̀nà dàtà haúsá ò ṣe ní fi wá ṣakọ. kí ni ẹ̀rí sí kàmájínigbé jínigbé káàkiri wọ́n ń jí àwọn ọmọ gbé nílẹ̀ haúsá ń sìn wọ́n lọ ń jí wọn gbé nu skul jàǹgébé wà ń bẹ̀ dapchi wà ń bẹ̀ chibok ṣì wà ń bẹ̀ ẹ ṣe kàngárà bí gbogbo ẹ̀ náà ló tún wà ń bẹ̀ yìí kọ́ máa jí àwọn ọmọ gbé ní kì í ṣe ẹyọ kan kì í ṣe méjì bíi two hundred bíi hundred kọ́ máa fi wọ́n gbowó nínú igbó àtúnwárí àwọn ṣẹ́ẹ̀kì gumi tó tún lọ àwọn ṣẹ́ẹ̀kì tó tún pera oníyàn ọlọ́run tó tún lọ negotiate pẹ̀lú àwọn terrorists àti máa gbowó lọ wọn máa gbowó fún wọn láti sọ pé ẹ release àwọn ọmọ yẹn wọ́n lọ fẹ́ kúrò yẹn wọlé Yorùbá kí ni nǹkan tá lè ṣe tá lè fi da ògbórú nǹkan báyìí tó lè gbé tí ò ní fi di pé àwa náà wá dẹni tó ń sá tá a lè rìn. ọlọ́run ò ní jẹ́ kó dé orílẹ̀-èdè yorùbá o. àmì jésù. torí ẹni tó kàn ló mọ̀ ọmọ mi kú ó sàn ju ọmọ mi sọnù lọ kí láṣọ́ránsì yìí pé wọ́n máa rí àwọn ọmọ yẹn láìfù ṣe ń wá kan sí Leah látijọ́ yìí Christian ni Leah wọ́n ti ń béèrè fún láti ọdún méjì báyìí láti twenty eighteen lọ́ọ́ ti gbé ọmọ yẹn òun nìkan ni Christian wọ́n lọ́ọ́ release gbogbo àwọn Muslim tó kù òun nìkan lọ́ọ́ release wọ́n dẹ̀ ṣe ń béèrè bàbá ẹ̀ ṣe sọ̀rọ̀ nu punch ní two weeks ní last week àti ìyá hmm. Is there any assurance pé wọ́n máa rí life? láti two thousand and eighteen. bẹ́ẹ̀ ni ma. Do you think that lady is still alive? a very fearful question. Èdùmàrè ò ní jẹ́ kí arírú ẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá o. Àmín e <sighs> It's a very touching question, but <sighs> I'm short of words, sir. If Nigeria can reach this stage, torí kò sí irú in the seventies and eighties when I was still in this country ó ń jẹ́ kí àyà mi máa já kí ẹ̀rù máa bà mí láti wá sí orílẹ̀-èdè yìí. If I haven't lived in this country, I would say what you guys are saying are just mere fictions. Mm. But because I've lived over 25 years of my life in this country. And all these type of things doesn't happen in those days. obìnrin bá sọnù ọ̀dọ̀ ọkùnrin ló lọ lọ́dọ̀ boyfriend ó bọ́kùnrin sá ni. bó tó bá sọnù sí ó lè jẹ́ pé terrorist ló wà o. òun náà ni mò ń sọ tí mo fẹ́ sọ gangan lẹ́sọ̀ yẹn so the world is changing drastically Èdùmàrè ló lè bá wa tún ṣe àdúrà wa ni wípé kí Ọlọ́run kó bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. àmì Jésù. ọ̀rọ̀ gbogbo ó dá lórí owó. bẹ́ẹ̀ ni ṣebí nítorí owó náà ṣe ń gbé àwọn ọmọdé yìí nítorí owó náà ṣe ń kidnap. Or or or or also sọ sí ni lẹ́nu <laughs> eh, Anyway, uh, rounding up, uh, what do you have to say to people that are watching you abroad, uh, people watching you in Europe, in America, all over the world, people that especially appreciate you as a woman of God and also appreciate you as a woman of enterprise and someone that has contributed so much to the body of Christ and to entrepreneurship and to even business at that kida, being a former executive of British Airways, a woman of God, a clergy lady, and uh, a caterer extraordinary. What would you have for your viewers that are watching you, and what advice do you want to tell them about life, lessons of life, and philosophies that could guide them to succeed? First and foremost, I use this medium to say hello to everybody that is watching me. Thank you for watching me at this point in time. Um, my advice is just to say that have faith in yourself, hope in God, and love one another. That is just the simple thing that I have to say to all my viewers my friends and families. Faith, hope, love. Faith, hope, love. Yes. And to the young people in Nigeria, people that are going to Yahoo, people that are going to tattooing, people that are going to all sort of shady deals to survive. What do you have for them as a mother? Hmm. As a mother, yes, ma'am. I don't support them to do Yahoo. Yahoo is another person's sweat another person's money that the person suffered for. I know Nigeria is not okay right now, but my prayer is that one day Nigeria is going to be good. If you are given a chance to live again, what would you change about your life? What would you like to change about your life? If I've given a chance to live again, to live again. Yeah. Ah. <laughs> I would be I would like to be who I am. Hmm. A lady, a woman, a mother. Hmm. And let me ask you this: Have you been able? Have you ever been backstabbed before? Have you ever been backstabbed? How did you take it? So far, you are still. I'm still living. Backstabbing is a common phenomenon. The only person that can scale through backstabbing is a person who has been who has died or passed on to glory. But if you are still living, you are prone to be backstabbed at any point in time. should be taken in good stride? Not really. Not really. but because we are human being backstabbing because in no minimum, me mọ̀ mi ò mọ̀ nù yín tinubu ṣe é ṣí bí igbá tí n bá rẹ́ni ti sáré tètè. ó mi <laughs> you have a role model who is he or her. role model in terms of what, sir? In terms of leadership, in terms of mentorship. Wow, that's a big question. Yes. Have you ever thought about it, or you have anyone? I haven't thought about it because if I should mention a name now, all my backstabbers will just stab me. <laughs> so I'm better off <laughs> to remain silent. <laughs> what rumor have you ever had? What rumor you heard about yourself and you were thinking, how did you get there? Mm. And the rumor that I heard about myself is she's a witch. <laughs> and how did you take it? <laughs> Every woman is a witch. so, so why you can survive it and live this long? <laughs> Every woman is a witch. And control your husband. That's. and what is your best day like? Can you remember your best day in life, the most happiest day? Wow, the most happiest day in my life is the day that my son got graduated. From the university? Yes, from the university. University of Coventry, one of the best top universities in Great Britain. Can you recall your worst one, The worst day? Can you recall one? The worst day of my life was the day that my father died. Yes. What's his name? Mr. Samuel Bamidili Oyewole. That's 22 years ago now. Okay, on the last note, to write a book about yourself, what are you going to title the book? If you are to write a book about yourself, about myself, if I have the opportunity to write a book by myself, I will name the title Faith, Hope, Love. Faith, Hope, Love. That's it we want to thank you for this wonderful challenge. We would have loved to take more out of you, but eh, it appears that the time is running out and you have to catch your flights anytime from now. Well, we've been able to speak with one of the most interesting personalities in the world, and I've heard from her a lot of experiences, a lot of leadership nuggets, and a lot of visions for especially the youth, and a lot of word of encouragement and word of discernment for the church, Church of God, in the presence of prophetess Francis Olatokumbo Oyewole. We want to thank her as she takes her flight to the UK this evening. We want to appreciate the fact that she spoke to us. And anything you have, your comment, you can drop it at the comment box. Appreciate what she told us. If you have a comment, a question for her, you can put it there. We'll reach out to her in the UK. until the next time that she finds herself in this country and we have the grace to sit with her, we want the discourse to continue. Thank you so much. Once again, Happy New Year and goodbye.